أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة إلقى بيبير مغاري ترسي إلقى بيبير ما يردنا إلقى بليو بيتريك ما البركة دا مرسي بليو كنا irikpe kpe ibeeri ama irikoosu iri taari ceene yo taari beeri yo tukunte batume kpaare ŋmene yo ka iribe na tuuba yama iri ŋmaare iri bukuyu se iri kpeema rahmaten se iri kpeema kaniyocin se hunanze bu zeŋe konyo iri kpe kpe be irima caroyo zaganna iri mehoyu iri cini nafilayu iri sara cene sara beriyo zakayo ka bara tam yogono ko ka handu jirimante o kuna kulu iri kpeema citante ho aljumua iri sabu natitengu ganna kuna ne o do kasi manna Harika kwe kwai kwe gunu gun ku gulno del nor kwai kwai beri ano ga ren na gomini fo hari no azumani da yara ko ban no zarabani na gomini gayyo hari no agai de yari sabu nun foyo ngono wenu sananinte kuna bene kuna ne balmusumma nor kuna iri mare gomini ka iri duwa wucirmeo إلكوي تكتن يبغوسي كويتري كوي جرما اللهم يا ربي آمين ونكاري دوبنا حج بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إلي zuru ko huro na ilnor kwekwe beri maka anto iri sari kamorani na shaitan lalinte bismillahir rahmanir na iri dobuyo teno na kwe tere kwe ma kwe ino ka gomini gar silaman na chepe kuru pai yo dunia hune kuna ne yo si lahara azin kan na sisi bimwe maka kwe ko kayo nar silama hen ne bon ngofo iri kai mal da mun kuna وإذا قيل لهم اتبعوا ما أنزل الله وإذا قيل لهم إلنا ركوي كوي بيري با أمريتي بنا تشيني wokayo na wecheyo koto na bakasine kan bakasine bisaniri kpe ŋmene alharar silame henno anor kpe bakasine ya jina ko gono ajenne bongo anor kpe bakasine banna adiya jirmante muhammadun sallallahu alaihi wa alihi wa sallam no hongoyo ka rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam la yu'minu ahadukum حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال صلى الله عليه وآله وسلم no kuna fosika chimino ba funtu ankube amammam faseda toka kwe banga kabisani abongo bongo bimbiri kabisana na baben na ko kamar gan nan duniya jama cin ni kulupai to marsa da ya boron baban nabi muhammadun sallallahu alaihi wa alihi wa sallam kabisan halitta kulupai da ya sin mene rufe baka sinima bisan dabi muhammadun mene sallallahu alaihi wa alihi wa sallam wallazina amanu ashaddu hubban lillah wa kaya juro di baran cimani a mene rufe baka sinima mutu ko sinniyo saka mben na boroga kan ba haya ngano saka cin sete ngante saka cin manam ngannam nun ka cin matadi anan si matte zaka ka ba mo ka ba matte zaka kan bahini da ka kin nam kere din sufi so mbene sin nam majin de lengi turani manam da ka hunu tarsi su jenne ka ko su mara ga kada don beite kasin nanu fi a yare abeni na sabe a ci bakan ba kai to de yan anon nor pe pe beri a ban kanar se wo kayo choro nar pe nam ko man nabi na ba fa maniyo na yokoto ba kweyo na boroci ba kweyo na torioci ba kweyo haifa kurfai ka da ciyo mani na irke in ciyo nan loyo ban wani guru to dai al norpe gono koci wa idha qila lahum ngano den bacin se ittabi'u ma anzala Allah wa haikari kwe zumani gana qalu ngano inci bal iriyo su haikari kwe zumani gana nattabi'u ma alfaina alaihi aba'ana haika bon wal nari babeyo nari babeyo ngoy bon babeyo nam babeyo babeyo babeyo de ya kakpe hariri kayo haika bon wal nari ga ilnan gari abon wono ri ogunu fa haika ri o kotoka gana na ri osu ri pe zuma ni fogana alhalin duko ga ciyano bilisanil hal wa bilisanil maqal nkuna afoyo ga se ni nan dalleyo afoyo bi ne ga ci no nan loyo dalleyo in hari dalleyo ya ga fasara zangaya abakana no sai sa wani guda fo anaci wati moro bibiyo ngano irpe tamfo bara haika ana jingal na filo kan dum ko kaji si gisi cerese me ho hando kuna ho na fila kazano asura kaza ya ya ya dembe na tasuba kaza ngar pe tam fo clique pe tam fo na kokobe singi a pe di me chine diga ka audio sammase nga ci nga su maden di chine de nga do maden di chine se nga mamai fal fadi chi ngar pe tan ka sammadi chi kal fayo gono nari bongo marge do ne na bayono de wati tense chene mbahunu ka kware tense chine di bongo nga hunu ka hantum idummo aci mai handu abara bara bota handu no boron mana filate mai di a ciniyo kuna zaka karfe bananin sai annabi ci ni kan na mai ciniyo hunani alhala mo bara imani bongo cimmani bongo ko ga bana kamunal nor kwe kwe beri do kwe tere kwe di bara haika agun tariyo ka baran don te handu wai cini fo kan bisa kuna kulu koko bense kan mene beri beri o dabunse afo ayin kante ngan nabci sallallahu alaihi wa alihi wa sallam salatul layli mathna mathna chini nafila chini mene keyo chini jingari abara nora ka hinkanka dinna hinkate magora kate ya ta sallama ngana kware ta sai zanga kan nabci sallallahu alaihi wa alihi wa sallam lenu kuna foka ko dirigoyo nan ngama suka bongo kari as-salatu khairu minan nawmi gani nga kwe di mara ka fo jingari ka jingari di me winna nga non cha witiri ama borfo ma hunu en simple individu ma hunu borfo no ka ruwai bidha ibn cha ruwai bidha kanna rasulullah sallallahu alaihi wa alihi wasallam nga ta ar-rajul as-safih nungo nga ta ar-rajul at yatakallamu fi amri al-amma boroye banna hota angoro ko ga dini senite adini du kabarano jama kursenni marsanga magoro ka haifo dan da ma bangose ba sin ka rasulullah sallallahu alaihi wa sallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad wa kanna haita go fada ma adini kuna andabi chalchi no mena alamari wa kuna adini na anufinna aman duniya hono kuna den kana hayata go fo inchi no ngane go na servo ngane go na beyo an duniya hono kuna amada adini kuna kana hayata go annabi cin yi tin seno domin in su gurfe ganan na lasabu aliyu bin abi talib radiyallahu an kaci din don gurfe ganan na lasabu no annabara haika ci ban ma zumani no ai eh, aika zumani ma gana no a ah, dan adon cino ma ce cire tusu aman da bina ce ban wada tusu no dai ga dini ten na lasabu ba nga tenun na mo ka shari'a ka ci to dai ya nindi do dai din na kware te zanga ya kan nabi ci dai ni kan ka haifote ka bara na ci ngoyo ya foro matea anti mo ya si kan ngoyo ci ban matena ngani pe di gono ko te ngun haya yetin seno ka hunu ni ndido nga kana se kware chene aci ni anyanze ma kokari ka gbaitan nawo nan feri katam na filo di coro de tamyuna amma barfa maka kankan ya foga su kai nin dido domin ban mana dite in seno alfangana a bere ka yi kute ka kan hantum ka ba da ya haikan da bi na kana irisin narin baiten na daidai lasabu ka hai gare ngayo ma sai na nga su ga lasabu o sai nga cha na cha diya yo ande bi diye no ni maka nan yo irin diye yo hinka o kari diya yi fodi ya bara daidai a cha nyanze sun bango kanyi dan nan bango kan yi girman kai gulli zayano sai maka gari ban dicimi in su zaka baiten nan da na ce haika haikin sewo irte diya ya ciya ana ce haya ci abin nan kanan sai hadithi to dai an ga barkai ku te ka yara ka huro sai ni fo kuna ba ni di don orpe tambo cer hun ka cha se ngane cer mon ya ga be cer cha se haji hayo na to gosini marsa nafila kan nan non kin matari abara no sallama taci an kira kai ya kuna ba mo kaya sin kin mate nan ki baci ba mar sangan da bigon ko kini na fila a hinkanka da yan mugun hayata a hinkanka sadini kaka ka me win na witir witir di daga non la karibo gonu to nindi do de boron bala sabu milani wo ka ka senni wo teme cinaga nga fasara no hanga hinka hanga sinte abara no senni ko onu te ase haji huna senni nafila kan nan kiba da azanci raka ya kuno abenta hinkan kano teya suro kan kin macocau na dembe tasbayo kan kin mate di mate wala problem ngor ko gumbo waran ko go sunara mana fana ma'ana hinkan te alfa o challa hay kurpara ni seko borfo man dan bai bai di mar kabara bai ko na wo kan debe nan kiba man na di koto ifo di ifo ato na waya mani don ngano ka ka ko sen na faji me kadi ka ji ba alfayo ma kokari ngoyo kan ngoyo bara dini zeo mahayayo fara ni ngoyo se mahayayo cin ngoyo se sauci alfayo ne o ko ne fahimta hin ka bukata no in ma haina goru ka gono ko gaban au hai na sauci teno ngaka a gono ko sen ni tutudi ya na fahima de yanga na gonu ko balfa ci niyo kurpe iri me fote ka iri dalle mabara fo dari pe ci nchi, ci nan de bi ci irin ci mo kar pe na diya ba irin kote ya sadi iri ba iri pe na diya na to amma boro ma ci ri an de ma ci ni na bara da ko subhanallah hayo bara dirigoyo sadi fo din bara da ko na haika tunun ka gari zabi inci baboro se me ho handu kuna ho na fila ba kaza ho na fila ba kaza tor kurma cere ha de me ho beni na fila kar gono ko te won beni na beni fa alfayo chini hunani cere su beni qiyamul layli cere su beni har ciya makai amma me ho handu kuna no boro ga te bayo kasi man naka me ho handu bara mani na handu chinni amma da baka bara no me ho ba beni no sadi na filo kan da bi cere gai ko temo dobuyo wo kan na ni dan wo meho na kai sadi wo ka dobuyo na wo ka kai ifo di ya bara daidai wo e ka dobuyo kan da bi cere ɛ marisa de da meho be ni na filo kan goro ko no mbe ni nawo asin na da meho be ni mai kaji boro sai ba ho na fila barara ka kazanɔ asuura kazo de mbe na tasuba kaza borfa ye ka sen ni te amma cini na fila cara su beni har ciya makai mar sai fadi ya bar daidai ko kan da bici bar sai sallallahu alaihi wa alihi wa sallam ton ka gari coro gbe o den bacin sai ittabi'u ma anzalallah wa haikar ka zumani gana borfon ga hin kamanci ba a a haikar ka zumani cine kan goro ko te warfe nan ngadi zumani no santu tun sai eh metal norpe alqur'ani kuna kace ati'u allah wa ati'u rasul wa irpe gana wa hadiya gana sani non norpe ci man yuti'u rasul faqad ata'a allah wa kanna diya gana lalle a ci kamun narpe gana wa man tawalla amma wa ka ka ban na bere fama arsalnaka alaihim hafiza iri nan su mun ga makai ko kayo ko diya haikarkin matante dan da cin sai ka beni man ban na bere man ban na bere yote kabisa haja huro to de ya haikal nor ka zuma na mana alqur'ani kuna ngano kan manga gana kan ngadi ya gana ifa ganna no mbo ciri peci adiya ci mo yeti ko ci awo bi mana alfayo na ciriyo seya subhanallah har ka ci hay mana vi abin duka na ci hay mana vi adiye no ba an ci adiye to mekan cincino haji sai maci bal o iriyo su haikano barin gana o gana nattabi'u ma alfaina alayhi aba'ana hay ka bon wannan babe gari mefo ngadi no riyo koto kenkem awalau kana aba'uhum la yaqilun haji halan to boro mo chel no mechine ndi asuman nalla narpe de man nalla me kanyo ngun karime farfara ya kanka ndai dai di kuna narpe riyo de gonu bayo di dodi dem bayo di tonu irgono nindi dem gunda marjanna irgono nindi subhanallah il nor ko ya awalaw kana aba'uhum la ya'qiluna shay'a marsa dem babe yodi dom bara borfo no ka mbongon su haifo ya fahimayo wala wala yahtadun mbine mo somma don sisiri ya fokuna il man alfa a sheikh idris boni il pe pe bir marhamata se alfa dia nasa sawani fono ka de boron balla sabu jisinun guda fo ya huron se kaci kina fo goro del nor pe pe beri nan te den nan la sabu dari na nla kari dam iri kuna ndiya ka o oh, chimino bai sin chimmani banna ngune kwene yara ka chimmani tontonu no chimmani bon kaci bi mana alfa ka boro ka ko chwado ngana wei ka sommu jamaadi kuna alfar ko matan jamin iri pe hijefu mana iri pe haran na gangam alfa mace tambura cinu kenan wasu na magaluma tunu ga alfa na fa ka boro kumme ko cho nga we bisa se tando nga na no izini la yaqiluna shay'an choro so hayo di fahimo ka na bara dai ai marsa sadi da ni ka kocin gono hai ka bangono ba bai ga ko gono di in sin nan mace dau hari ka kadin na mo so so haran na gangan mo sin na muvuma ifadi abo na muvuma ho jita imene pipa de meten nan hayo no mano ngano marsan hi jo hon na magani kasungai haidi du kabarano haram sadi mo gono no ba be dodi ko gun wai tamamo kai sabudo anyan za sun hini ka kai zangaya wo kayon gai ko cir gonor ba be dodi wallahi halakan ba men de koto no ba be dodi na gono wallahi su kokorote ba men makoto nun karpe na dia gono dan ko tonun karpe na dia gona be ni noya metan nabici sallallahu alaihi wa alihi wa sallam inni taraktu fikum ma in tamassaktum bi lam tadillu ba'di abada kitab Allah wa sunnati tayo famani kuna ngace wa itrati ay ahla baiti aw kama qala sallallahu alaihi wa alihi wa sallam kaca ana haifa nan no se azin na kai ka na don ton nadiya tere de no ko to kam hin kanu su dere hayasinte sinte alqur'ani fihi alhuda wan nur alquran di kuna siriya na haske gono fastamsiko be kace wa koto kan mehinka wal qur'ani koto kan mehinka alfayu abanna ngaru kace nga sunna nga mechine na haika ngate nan te nga nga tutu nabi ne nane ka bongo nga ka kal nor pe gari na kamsa kal nan na irma koto kan mehinka faji ba kuna nga ce wa atarati ai ahla baiti afu boro won koto kan mehinka borono karpe anan gen wanta kamme hinka wanno jirima sahaba yo nan nabi fu borono jirima harin kokari ka hanzure tere dam amma ka dini mene bere tunu kan na waya damar silamai shakani kan nabi sahabin na fu borodi birji a kurfai din na aliyu bin abi talib radiyallahu anhu abar da kai a bangon zanga bai kai bere gonon shakani nga na tutu ba chene chene am fe da kontu nga nga na sahaba yidin ka ma charse na waya ka hurum bin ni jiri gumene alfa nga kan na na waya dam nga na ka ci na waya ko yana ka choro ba ma charse no nga bere ka guma ali jubda abi talib radiyallahu anhu ni nan da bi fu boro ngal don nan fi saw marsani aye kama ma charse ce jini nan labini to asute mbara cheferino alfa nga ya dobu kite nga no shi ayona igbe igbe yoka ya madini win na ka be ngoyo gono nan da bifu ugboro an da bifu ugboro duka sin nalla mbo ngo bi ne san da bifu ugboro se domin za shi akan yan duniya bongo ana adini gurjete adini nzo na hom in so du para kan baci shi ayo ya na adini hurana na ago no bo bara no manar silama yo no mano gari ko no hongu no mana irka kwe beri marci tambon kami de alfayo irka tila na diya sunna kuna no siriya gonu irkuro babu kal qur'ani na sunna nam der su bukanam der su bukana ngabor fo bukanam iriyo ba babu kanan de ya iriyo no mbaka gana de irka tila na sunna hay ka char su bunon kotome ama hay ka bun suga koto madamar nyayo nar babe nar babe babe bu nari kpɛ nabara haikari ban kɔtɔ ka bɛyita na kpɛni na jirɔ bɛrɛkɛtɛ foyi tɛ e. kan su kaani ciyo hɔn saadi ŋari ba ci den deni haya ba kalla jirɔ foyi kono kan nante jirɔ yo di bori hɔl tam de bɔra k'a tan ci iri baabe yo di jirɔ hɛn ne di yenga ba na yenga ni daba kana jirɔ hɛn ne kan tɛ sinte asa cɛne nyaare ka hura bɛrɛ teriya kunna ka kpɛ ŋmaari zakabi san na da kwanji a bayar wayo ce eh, madam no si na kamar ku banje ba ce na gono ka ku ta sai dinga kai kayan ki mani wan budi gono an ku kabishan na da bi na bo gono no bo sin tembe bo non cin ko ngari dam da kai kan ngana a bayar ko honne sana ji mandi kai no ba ta don hunja kane odo ka karkari zaka karu ka ai ka kute dinga karu an mari zumani kadam wambu a ba can take ba awo nga ya jere ka kwenna de bere di ka kan macaje nkene kane ana ngari kan a, ko hay ka bati ka ngari de na abo gon ko karhan na ngari aben so ni ka che ndi ha banka kube honi bate ya de ce na wuron teriya kuna ka kwe mo tongolo ka mani ce ni di wi ce police aden do ka che di ba be yodi ndi na wo koto ba nan ngari koto ni nyanze tereza ka ka choro na chere tata ndo nka me marga ko ngano honi te ba ngbene kuna hamyo na ediyo ya chelta tate tate mba ngana zaka na chele soja waga sido nso tu katen ama bi di churo don ya ngbene he na, ngbene ila hado gono kan tete me ngadi chel sukani faji nga bene na baral heri bere ma faji buruse de yan so hini kabaral se koto haya kan ngoy norba koto awo iri kwetila nadia ngana ori koto der kota benil su dere iri bara shiriyanteno ama o kayo choro dere ni se machao se bayo di bayidi duka gol pece hay fo gonu kansi ko gum fahimo yano binan ci siriya fo yanon don ko toyoni edin pe haji ومثل الذين كفروا كمثل الذي يليق بما لا يسمع إلا دعاء ونداء إلا رباتي للذين لا يؤمنون بالآخرة مثل السوء وكايون سوتي يا مكي يوتشمانيو ترودين سسواني أسين كبارا سسواني هنو sasa wani laro ya da gbonon sai ba safo dalil nor pecin ko tunun sasa wani kariyon sasa wani bobara sasa wani merono marsan sasa wani kuna fona karine ya kace wa mathalul ladina kafaru wa kayon jeferi ka hongun marike ta ka bara fo kadi ya muhammadun gana sallallahu alaihi wa alihi wa sallam in yasi barano ka mathalil yan'iqu zangan furani hauci wo kwe au feji ciwo kwe au hancine no au yoyo yan'iqu anduko haifoci ajinde korrokuna ka ba bongo su ga fasara bai ngano da kwe ba ansari ho gano mana mo haika aki ki aboko kuna di abongo su ga fasara bai bere munadi ka ga sari de to ngano lor pe pe beriji ya bara no zangamba wo ka gono teya mm. la yasma'u bima la yasma'u illa du'a'an wa nida'a kaci haika gono ko tedi duka barano na haifo ka asuma ka asuma dibine fa sai da du'a'an ceyono ade ma ceyono ceyona ama au nida'an du'a'an na nida'an di kurpe bara fota kanu du'a ceyo nida'an yo jadi ka de gono ko ma ngari de hau pe huro nunfo da da cha se howdi maka yoje fo hun kute zanum fo amma su katama de adon bate howma senni ma hay fo siruci abewu narɓecen su bey ma'ana fona ifo ɗo non norkoyna yasiyo kari irin moto e yeyyan jina doman duwa ka huru buruse ndi sakan gono ko parete wo ka subasa see narkwe ce si koma ba haifo ce dai mano inda gwani ko wulu wulu kwa ngano akwai ka ci no ba lo chien aboie et la caravane passe hansi de gwani ko wulu wulu no <laughs> sadi nga yari diro ko choro gum bisete danji ano hansi wulu wulu yodi ban na wo kayo mbisa di haifo hansi gwani ko ci in fasara suka fasara to dai ma yoje yoje dai ya ce feri ka kere su ba kiniza dan ban ma bayani ta sai za su su har wayenu ma kam kere mun su mai fongono koji wallahi baba da shi no kere bo ma yori no kere ngo ko yori no kwa domin meta ate irbe na sifa ci kaci summun kaca ga hanga zano kada ma ciri ka gora ga lutu pempem no bai fonki narkace suma bokmon da ba tunan sen ni tutun se bebe tereno domin abin su du haika baci kamar sabuwar cinar peci ajiyaci nan cin na bara dako nga ta na tari kanan mene irin ne sin na rufe na adiya mene nga na du haika baci nga ta dede haika irpe na adiya na ci irin te kuru no de borote ana bara dede hai na bara dako wana ci bebe tere ne ba aso duwa argument fa ka avancer asin na dalili sai magara kana sai ni boti boti yokote no ya bebe ehe umyun bambi ne ci ba kai sai no batume kpare ya dalle mene sai ni anama afona baba ngo batun sai ni yo aso sai ni kirkite to mar samma ciyo na bongo ciyo yeti kamu mar sam bandiyano banci ba sai illar kai umyun da na eh, yanon su ma nam fahim la ya akiloni ndu kana baran gwan na fahimta foyo la sabusi sin na la kadi ba cene cene nam ya ayyuha alladhina amanu kulu min tayyibati ma razaqnakum zan nabi sanin digina fasara sintena fasara hinkante ngabe kweyo chi ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء ŋoyo ka ncin norpese gutuliyo ka hongun ma bota bongo fo ka diya gana sallallahu alaihi wa alihi wa sallam in yasi barano zangan baci wo ka pe kai toru mojine ko toru ce ko tora toru di cere si ko ma yoje nidino be yo ci toru cere mon su ma bere maci fase da yoje da ya sai ga na fasara sinte mene diya bara daidai a hinkante ka bai kai hinkante kana o na di na bara daidai te na cine karfe gurkote ne domin da yin ban yeti banna il norkai cino den bakin sai ittabi'u ma anzalallah wa hay karfe zumani gana in cino bal awo nattabi'u ma alfaina alaihi aba'ana hay ka ban wannan ba bai gari mefo ngadi no riyo koto kagana aga nanol norkwechin yasi barano zanga wo ka a memuno ciwo nga gono ko memuno di ce ko yoje fote coro su mahai ka yoje di ci coro de ma yoje no to ya yasi no wo ka yo no cinse ma haikar pe zumani ganadi yano nan labara no ba wahara no puriye nsusa to irkwe kwe be masurcin la nam ya ayyuhal ladina amanu ya ayyuhal ladina amanu el norkena cinoji si kammu ko bankana hukum sifo abdullahi bin mas'ud radiyallahu an kaci del norkwe kwe beri ka beni kaci no cimmani koni hen noyo de lalle mbara cimmani koni hen no kaci mahangano na bayo hamfani fo norkwe ban nani aw cuta fana zurun nani de hamfani non mata kam mehinka ka bai tanna alfayor kwe borodan bai fo men timunse den na mare ka amacin annabi ci fa kullu muyassarin lima khuliqa la hay ka ci sauci kurgon na wo ka gannan na ci sauci da ma marar pe ma cin sai sauci a cino fara bi kurti tiki me ho han duka kunar gono borosi ka ci nga hini here fa borosi ka ci nga hini zew amma kari hini bine irsi ko me ho ir gono ko me ho boro fo choro kan gici kari su hini su hini mbine na hini kan nabi cerpe tan sallallahu alaihi wa alihi wa sallam ngan na kan me gumo saka bo dina mari zan na kan me o ngan nabi cha se ngan na kan me gumo nga cha su hini ngan nabi chan ben su ba hini do ma su hini di jirman kai bongo de de ke nan foro na haifo mata se ba tim yo mon fo ma mare amacin sai sauci acin sai sauci no alqur'ani kuna suratul baqara me wiyo do metal norpeche rabbana wala tahmil alaina isran kama hamaltahu ala alladhina min qablina wa kayon jinar sai haifo ka timun sai suriyo tekara na yayi kaci rabbana o o kaci wala tuhammilna ma la taqata lana bi haikar sinna yiko irbe sulte ke dai dai kai ka kaldan haifo na ba ka bisari dandaci a sai kama yoyorani sai a ci sauci no a huro ha to da ka ci namni ngbe ibi na na mete mbate nga ŋmaare no ambaana ni nsɛm mahini kanam ama tɛasu tɛ girman kaina alfayo tɛ asu tɛ a bɔrɔ kar silama tere kanci ibilisu sɛ tɛ asu tɛ ifa barkati il norkweci wa kana min alkafirin nga hunar silama kuna ar silama tere ben bal no jindeno yo nga malaika coro na jindeno kate ka hongu yo nga hunu jindeno yedi kuna kaye keferi ha to amma su te ngan takirkate ngadi sugun kar silama tere kuna annabi adam alaihi salam kan ta sai su ma amma a a can bon wasu gizi ga nan maro ka gonu amma alba turin da kan can su ma ha ka ma hunar silama tere ba ana hunar silama tere ni in ci su zenzei in ci teferi in ci su zinaten nan zinaten ci teferi su tangari tan na tangal tan ci cefe ba da ya ba meta ka kai ci tuba dan dan hunu tari kuna ka kosi mu arar kai ga kada don bai ta anantana a huro halfayo torpe manam da ci rin terin terhi ko zaka da ci rin nam irin hin kanam pitere pe markosu nam ne o do forono ya ayyuhal amanu no cin mani hen noyo kulu wama ham yogono nindi o amanga ken na ngayo tiki doma abai ka den den man ham aya boy kuna cinci kulu washrabu wama ka ham ana cirke gurti la siyon na ngayo na ham yo den mamma ma den su mamma nam ngadi de dini den hamma ham den bine bamma nam adini de here ka kanwi to nindi no agunna daba da ya har zai na nwi nindi na gunno azaba ma dama ngmarin na hamuri gono ngan hongu mayo nan bongo wina kaci wala taqtulu anfusakum wasu ka hore kano bongo yo wi hunde karfa bine harino hari banna ngmari ngan ka hongu hay ben suga ma aben su ham to nan bongo wi il norko ce fa sawfa nuslihi nara mo so ngoyo ga za ko damnine wa kana dhalika ala allah yasira irkwe chere se adanyoni ne bara saujino de ga be fono anji ngundo masemme de malaika sheni awo anji eh, bi bembere sheni awo nde kukusuno to kokwe ko furu irkwe marci wal fayo no be fa gono ko guri tilasin na marika geyo kabar halali mayo na gono ko guri tilasin na amanca guri tilasi na mayo amma ŋmaari ka gayyo kabar halali ngana goro kugul tilasin na mayu de ya wa ma katam sadi ba anacin mene ma ma au mene na ma su gayyo mo ma ncin ngadi na nufi domin da ngadi na nufi rasulullahi suci sallallahu alaihi wa alihi wa sallam inna allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba irkwe gayyo na su ba ka su ba da su tana sai haika gayyo wa inna allaha amara almu'minin bima amara bihi almursalin irbe na silama he no foron na haika ana ti yo foron na ngana ti ya ayyuha alladhina amanu kulu min at-tayyibati wa'malu salihan no arsilama he no wa haika yo gayyo ma wa'malu salihan ko yi hen note domin dendena haika gayyo ma bine cherebo henneno bine bine da bori gado bukuru bori no amma bine sara ga kuru sarano sai maka gari no gono hen no te kuna diya yo bongo ngarta cin sai ya ayyuhar rusulu kulu min at-tayyibati wa'malu salihan no bongo diya yo wo hay kayo ngai yo ma kabara no sai halali ko gbe hen no te de yari mari hen no ma ka gbe hen no te diya yo don na mari hen ma no kai hen te wu dari hin ka te ariyo na boro di kural jannan zeno ya irpe matar sai zanga amin amma alfa haina du marika geyo amma mene no aba hini kama sankin se ma mari di huru do baru saka daidai hadi afa ma ni sisen hadi ha man hadi kari ka hal take nun ka kan huru nan ma baru aja huru asalamu alaikum ban sauti ga besa kuna aya ka kama wajine no nor kwe kwe beri bachi bari seka nakanga na ban nari boto mayo nakanga na ban nari haramu mayo achinka boro toyani numfome ngama haramu ndiyo yorani nse ambere kachinse halali sadi deidei ngano sasa wan kuna kan hao saka gore ko tonu eh de dem bisa ga tipa ko kwe fijiro se karo jinjire fagono meme sasa wafa abara karo bleu foro de verte mo summano couleur verte ngano edi kwe tan fowuro kute jinjire kunar beni zanga ho takafo eno juma henno azu mu kutuba ga kaye kam ko goro ngana latin nahi vraiment alpha le serment d'aujourd'hui m'a touché ho ngana da nan ngata tabu na ci no hay ba kana no tatabu ba hay bo na nan na de ka ci munya kaye kam muya ba na chalfa hay ka ban hano ba ngin jiro gosiyo na hanga yodo fo feri daga baji sai baji nindi na dubai wato kana sukulte kabeni nunka dubai eh, na eh alfa yo de baji no boron badu wa cho yo banna har ya non zugun contribution yo nan subscription na meme di donza za ci baka kan kwarbe dai ni bo kaka baran bo sai patro sadi maka ji bor fo sai wato apprenti cho yo beri o banna abara na te kadiri ni no nga nera alfa mai hawo ka in kino kan te o kuna ka boro ma halali zaka mai feri na ka halali zaka sare manna alfa mana di kuna halali si meta bate alfa no di kuna jawabi ka boro ba no metan cido sai an fefe na nindi ha sadi kaka mai do <laughs> ado sada da bo dan sendi nawo den na ka ala kari da ka haido a shi irjin jire ke shiga mo bo te den kesi koto kwe gere nga ngani na kelti den ngani na kate aka ye borfo se maka gari an ye mandiya an bere ke mare mare do ma ba ma ba ham nindi do na cha se ir kwe ge ka gono handu ze no kuna zanka boru handu o kuna asar kwe di ba wallahi fu me o ba sa kaya do mo so so kame houten na makpe na wo ya hari me ho ma beni de ya za me ho kuna mu solution cheji alfadi kana chimite abinese ka lalla dirgo na nor kwe kwe beri ka me ho be na na di boldi nindi o me ho ma ubeni na wallahi na di boldi aduwa gbe kana chimite na amari on gari me ho kan no boro dirgo ko ga bo ta sisi wallahi shehu na ga obaniya alfa ne <laughs> me o ma ni be ni o da bi ni o shen ni aga ma shen anate burkon si gona kuna na ajirin pe طيبات ما رزقناكم واشكروا لله النربيت واشكروا لله وتيو بيو تشبال نربيت بي بي ريسي in kuntum iyahu ta'budun da yadda lalle akwai tare bon ofo sai no nogon ko bota haji ne kanin ma ka kunya haika geyo kabaran sai halalin ganon ma eh mbe ban hayaya don zubara mba me to in hanci na fogono ka na dun ma ridi ta kaka ma meten bate mate yo be yo ci bar pese ngano mari pe sabu na ka na nin no ngam ma nga cinni madamun hanci na fokan de lalle pe non gon ko bota sunna mun halali dia mo ken nan gunde na mamo susum a cere fo a sheikh abdul mu'min za ku ton kan menoya irpe kwe beri magenna hunde hennara iri hununo cobugu mefo ama coro na saten na wato kan mehin kabiriyo coro duwa sukuru ka yara kaduwa arabiya a sukuru musomma coyo a asenniyo kato agon na lisansi banna haika yara ko gare to nga yara kan glete angledi bongo nga go na license to nga riyo na raye ka arabi yote nga go na license amo bara wato langue do kamme sadi mo nga culture islamique kuna go na zaka alvadi ngano ana biboro huno takate kamon ciwo ana ci hanu fo ho cine na ta ngana ana bongo gabu gabu ka hay fo samma kute heyce allahu akbar kana hay didi wonne ngaci awo wo kanan samma kute ya kummuyamo amancini kan samma kute irgon na bai fefo kan gace al'imamu malik rahimahullah ngan na a cere fo kan gace allaitu bin sa'ad in kurfe cono alfa guda foyo do amma ngan ka sai sai imamu malikin ga kaci bai fe beri ɛdi kuna madina kuna nga bɔrɔ nga bisa kakwe kogo no egypt kakwe ci bei kwe bei nga no imamu malik rahimahullah hanfo nga na duwa debina zakafo kasan ma a cere dise to imam malik cere bina kan mesu tobanna alfa ka allaith bin sa'ad ana debina di guna nga ci allahu akbar ba kwe hongo ba ga ba kwe bongo ba hongo ci ba ba se ka ka tunu toro da ma kwe alfa nga na sokoro ko fo shiriya ni kasa mai ma maliki she akuna no imamu shafi na hijete eh irpe mal no bonkani haji de ma ka kungu hongo bor fo mo here a chere di a hongo aga kute za kuton eh irpe mana muriyo bo mo hongo bor fo ga zanga amari subere ka ya de takokuma <laughs> irpe haji <laughs> إنما حرم عليكم ميتة والدم ولحم الخنزير إن ركيك إنما حرم عليكم الميتة ngana hay kur halal tawar se ganno bongo domun ngana kur halal tar sefa huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ganno bongo hay ka gono kulu kacir se no ngana teda ifar ka tenna aso ifar tenna ir se na te albayo da na ci boro ganna ganna si na jirma da na ci boro ganna ganna sinna jirima boreyana ganna hunani boreya cinungu mamo soso non nan bugudabu buka koy kpara denu kaka nindi non bacimmani naka o boroya cinungu de boro ganna nor heyo kurpeite, kurpeyte eh. baka tijaniyo awirinci sufiyo cinci dana can debi muhammadun ganna sallallahu alaihi wa alihi wa sallam irkpe don sugurite nindi na tangarte irkpe naltan de muhammad ganna awo zariyo nan debi muhammadun kuru sallallahu alaihi wa alihi wa sallam iri kpe nal teno abongo ganna manin dalili hay dalili gonu alquran kuna il nor kati wa ma khalaqtu jinna wal insa illa liya'budun kati ngana boron dal zengali ta sede matan tar manga se manga cinga bongo fo ande bo man goro boro kuna eh da yano yara ka ci awa na bara bora zan hari to alkuran da ya karo ka kau ka ci kulcin se no ya gumbe da hai kanan te innama ana basharun mithlukum abara bora no zangano yuha ilayya hai ka gurfe fe han no bin ngano kadi ya tere to aga su tono ga den ben to aga su pama ye ti kanu no zeno ibano ba wa no ba wala ninna wata nan birgin te mano birgi wa ka daidai banwo haja huro ha irin pe to de yarin be ganna bon wa hay kuru kari wonne irin meneno amari wonne kadiya ganna di bon ojina kar pe na dari aji no meneno ne no meneno ne ba awon adon jina kabal no gabi gabi no ba za ka banu isra'ila ande musa nan za ko yeti kute kudu su jinjire batume sadi kurbar fo choro na biniri ma ko kan kan tamam bata fara no ba awani ande musa cin sai sai no zo guba da ya sadi kyar habur gabino ho alvalidu maduwa ganna an ki gabi n gabi no nnoru nnoru nono asi na bor macha bidi zogino mabe awo <laughs> abere ke noru de npe zo ko kata chi ama mbana de njoburu no kakwe kanta kalle te te kanu vodu mumbo te chi ama mbana alhalin ga karabati ta kwese na mu dunya jannan da bici sa ka ko kayo ci an batu mai mai sabite an jure ce kwese subhanallahi ir kai marci yo na'am inna ma harrama alaikum almaita amma hay kayo ateno sai di kuna da ka be ni kabu ana ci haramun da bun na bongo haramun waddama na kpiri kpiri fodi ana ci kpiri kuru alkabidu wattihal feji ham aw hunde koniyo ka baral pe halalta war sedi de ngunan kuna kamme ndiya bara ngano ce hanta na sambugu ngano yari yari di kpiri no kpiri ana kpakparakpate agono agani ndi do kabara mete kpiri ama kabara nze ivo halali den na dum mu kabeni gunde di kuna kpiri cincin ni ko hamga e alfa de kpiri kuru hunu nga handi kpare palpal akode yi asu bor ko dai to piri ka cinni kuna di cere na bara haramun cere bara halalino to mar sar tay fodi no haramun seri yesu rafa kuna nga ci daman masfuhan nga no sakan dum mu piri ka serre di najino cel di bara haramun atome haji da tonjina ganjina di sujin garsin mahinu aha albayo da cino sai ka haramun tere to da ya dum mu kabeni sai mahari dam kame muna au ciro di jinde korro di hinu amari teba ir su ya de al don su beina zaka kal don ma ir kay gur kosu eh den su be ko kari agun kosu no den ka be ka kare aman koton na za ho de no dumu ka be no jinde korro di hinu ayeyyo banna domun piri di chere bara ifono botono haramun da ton jina ganjina di su jingari hay kana mun gal gisanu honne kuna borfonga mocho asala mbenji kpiri suji ngari anachi kpiri kasa ka ndumu aserre di ato ajina diga hambongo nere kuna kpiri di ana jina di fellani nga bara kpiri chalbi gayo na jingari na nam walahma alkhinzir na kursu ham da ya kpara kuna da ya kpara banna alfa da ya bara nor kwe nga wini kan wi nga mfuru aslama hen nonon bara alfa nga nera nga na kursu hamma alba nga na tapide na nga na kursu da mun cire ko kai yaga sada jingal gono a a borba kai boto gan man jingal ta sai ma boto di kan cire sada ngo min alfa da furu adini irin pe wama uhilla bihi li ghairillah wama uhilla bihi li ghairillah na me munafakulu kan na dummu alhali toru ma name munafo kuru kan na dummu toru jingari ma bon wa ma uhilla li ghayri llahi bihi name muna kuru kan na dummu alhara na cin narkema kan na nana aisha radiyallahu anha wa kayo na barar silamo yo jingari yo san jin me muno karan ka dummu dummu zangan baci ti cirbisi hmm. yo yo ya gon nan ngadi bu ko tran yo den nan turan turan ya kabe ni sai magari mai munodi non dumu dumu kan karanin kurma ceza ka funsu funsu sadi na hamu kani fu kurgon na hamdi kuna nun kan badumu ka kwenna eri kwe mabani mafufo mani man dumu ka kana no fu mama shilahara susika to be tere ago na gabi alfa eh to dai ya nindi do dai dai hamudi bere kacino haramun arsilama kurbaise to ngano ndia deno ñayo kuna ñafonga gono kañanze tela cini ko gono para bannanga honne na han kobu foyo sana bo ci ñanze hamno madam bosi amma no teke wa kwen na ngane se akuru jifa bidin donga manzu bei ho mabai ka bara jifa no haramu kana na na aisha radiyallahu anha na ci wasu hore kan ham yo di choro ma domin nan dun muno goce teori pese ma afo amisateriyo njingari njingari hene haikan kulu na dummuno nkeferitere di mabongo abara no haramun arsilama kurse bani arsilama se non no kan madummun narpema kan dummun anki bismillah na tajwid hamdi bara jifa non sai den gunguri jisi kammu kan jifa jisin se majisin se nana isa sadi for bamma den nar gomini ngaki den nano gomini turin se sanka en makano se rezen dan kana no se roman yo wata kama domi chali ba turin zeno amma haika baran dummu jingariyo de hene botono il nor ko je wasu hore kama haja huro torin pe fama didura gaira bagi wala ad eri pende bara ri peno na mo fitiyo kuru nga ya ben na muriyo bona jindele ngi turani nunka abana ni ri banan no masaka abana na bona bani ba eh de ya den tun tun maci ah, bomu mu fiti buroga agwe ah, kurba babu mm nun kar ta fiti ri fiti da bana ni rin bana to no ma ayai ka apili ka kaci fama ne turra wo kan ka ka bara ade pe kitila shino da ade na cin ngadi na ba gonu na ka su do halali eta batero gaira badin ama na ci a musamman dongoro ko jifa di keji ka bina duwa na tiki dari fala isma alaihi tari ka gono ngayo kuna kacha shin na basiri irkpe foga na ngaci inna allaha ghafur asa ngaya don hongu nga ngaya na ganga halali nga du haramun pangmanga na tari ka gona kuna dabu rahimun nga nga yara ko maya sisibi nga sisibi mayo kuna no ngadi aka da na haramu ma abu nga ben su ba ma bongowi allahu akbar albarbe mal no bon kani irkere fo ngano ngan na we ndara kato ko di bwa kame na pe tibu nke no che jiono nga che jiono ka pe te <laughs> mbendo marga na to ko be ri fo <laughs> na we di ye bukumam go ba bukumam kwa nga ya pe ko karakili ya yo faran kuna nga pe ko fefe nga harubara alfa be ri no da ate ate no nga nka nga ate ate asute adete mbei bei foro ka bara te zuka kan hamma norbara eh araba zanga eh mekanse man haya hinsan se dana te maye kute de eh metenchel ma oche sudono dana ifote nga na tenge ta hinsa hajin tabaka ye kutel doba da ye kutel ta goro ir <laughs> ko ballo bokari da fa de hore kaye kutel a ita goro rika a a anatedo haiben na tabaka ya hotel na te hanufon kara ce ba za a burkina kun fa ya kurka kara tero mete dodi shenyo ya to a hinkante fa goro sai wa ya hinkante da ya hinkante le ta hinzante a dai ka surno <laughs> in kai bar ko su karbe na tuba to dai yar kai tandi wallahi ngan na wai tibuni non de kari kari o kan duwa lele noru <laughs> ngan na kodi bo ayal dan gar paro la ji hore <laughs> ho irkwe ba na ni haldise ar musumma na zam titafu a hinka ka irkwe ga bine kuna bei kan ta ba gbeidi nona dia ka du lele noru nga na para namba kaka ka har kaka don ga ko te koto ngar pe be na dabu be ya mada ka bara boron na kin bei haramun hinfonon de duwa a beni ngan na kose dali, a na sarote de ni kai mun kai ko bayana kan duka beni ngan na tiki dari irkai markur pe kosu ngano be koyo ci ba den na jifa honne zanga ma ci feji bu ko ham ka bor fo mari halali honne nkuna ifo di mba ma ngan ki ma boro mene di ma da ka ci ma bana wari ka wari gishi den ka du ma bana na ya sa ma jifa o ma amma hen da no diye kuna ah, ka na ci bor fo mene adon mangadi ma do muri pe ci da na du tilasi no ya ma man suka halaka sai macin sai a hansi ne mene di bara mene no domin kurpe indamal mu'minuna ihwa arsilamu bal no nyafo babe fo ngan sine mene bara mene no dan lo kawu aka berka ci tilasi sai man han sine mene di ma den ka du mabana sai da cin mabana amma da cin manam manam alfa ngadi makoy kan kammu no hongoyo ka de aka ci intaha zaitare ji halaliha zaitare da aka ci ha, a ci halali safo umarul faruq radiyallahu an a zamani kuna ngano here foddimi takana madina ɓuro kotoya mam mam mam mam mam ŋari si zanka saboyo kuna anari oɓoŋo fenu safoyo ka agbado ka forton na goita ci pai a cere fo yanko faja se a ci perere ka me anci pelle na ba a ci irpe ko ngo fona habur kurba ka beni ka huran to muyo zan nga ka zan habur nde habur kusu honne teri aba habur sa kuna eh toro kwe ha buru bere kakara nte kusu de ato to sayo di kwande we borba sin ti taniyo a hay kurku banino de ada da be nan hay kurku ko hurani kuna <laughs> de zamani ka no to an nindi zai tere bere ka jahalali wo ka na duwase nidi nono umar ci bara boro se a se bor kurbe malakar yeti in hay kan mai gawo domin hukunci ka bar kan majin da dun muyo mana di kai gina ah. alba a kainu da ya da ka kwai ci intaha na rufe da zai tare a banka mazai kadun hunde domin na duhai kan ba ma sai fo sai na zai tare a cin tabar makwai su mu fo na duwo ka banta yo tare meten bate n ba ŋmaare no ŋa ŋmaare nan no abere fo a kpe gana ka ka ko ka ŋa na kan me togo ŋa kai jinjere fu me fi sabilillahi daren zanaru ken zifra kadi kpeyo ba ngmana asiri dabu nga kwe goro mai sahido <laughs> kati hamka beni na gunguri kati demban ma garo mamman ma wato man ma bayo ka a ba toni kwa ba bora ya man garo dan ti ye garo di fine amma ma garo fa ma bora mai ka ka don da ni zanka benin waze su ban ma zai kene den kwe kube sarka ifa kana na nan ojo ma je den ci samira ci na kan ci macaki ntudu miliyon ku kurkufo kaje makana ni ne de ya irbere di ka arati hanka be ni nga gore ko boy anji boy yogo na manga ngadi na bo ga bo la kar karani na nga nga na mai shayi boy wata gun ko aka zuru no demete meta ba ki mai shayi se kar ta ba mana siri dabu nga be kasina kanini cerera hola o oh, mane iri na jibiri hinka mani tono nga jinga hunu gana no ko kwefu amonna me feri kaci cerese nga bo dina ti no rubana albayr pe dabu da na dabu to nindi ba don tunu kazuru no ba don tunu kazuru no dai dai no a horo haji <laughs> er pe mal no bonkani amari pe masu kana bor sai gabe o taka ba manar silama gono iri pe masu kana sai gabe domin gabe yo kar gon kugun cinete hari wa mahini kazei eh mba wakatiza mba lasabu mba lasabu adai ka bisa nino amma su ka nam hawai mahini ni here manwi de here hinini eh de hawai hinini nga here nan wirpe gunna za bano ase hunder kar hanor pe ban mateya irte man no bonkani nam إن الذين يكتمون ما أنزل الله من hajir هاجر بكاين هنا domin ir wakati a beni kurkuru cinjidi bonga ya nam zinkiri te hon bayo da ya serin kanine domin derci irin huro na yau do na bongo bara wato bai kpeyo mene gbabura fono ka deri milema kuna irsu ka hunu tamma nga ya ci bai kpeyo magono cimi kayo batume mo gabu yo nalla anaci haifo bayi di gono ko ga gordo charmano de boro mbara limam cine foyogono de ngunte moso sondu na wayano na jama de boro mbara kadir beri fo arsilama tere mene cine foyogono de nhore nan te ngun susumanno de se magari cine yodi sa kwe bogun nam agordo di charme sa buse sirte chelcha bara halaka gaino o kayo ndiro bara ya kurupe nganan lalika moranin nan rahma to de nona dia ka de ba huru neo iri suka hunu tamma de ya moso so guru tachi na minti wai chini duta kano ya haika guru yo kuna iri hin ka pare ta cerse chene nga ka daidai gam katal no zal nor pe bil do har to mabara iri dono de ya iri goro bine aji siyono awo fo daidai iri chin minti hinka sai an faji di kunkuni wo kayo cinjina ngaise sintejina nun kal dobu na ya chi no hongoyo ka bi il nor na borfo sen ni terse ka chorogo na wo kayo nzakacin nga sai wuceyu borodi hay kan cin sai bon gonon gono dan cin mate mate dan cin mana mun no ban nga cin masute nga bon ngodi cin maten teno de nga cin masute ba bon di cin maten teno donc de ya cine dinol norte bonu ko ga pare terse ho dobu yo kuna ka dem ba cin mahai mani zumani koto kagana ncino war bon ofe iri babe hay ka bon ngon na nan gari ngano riyo bon obo koto da ya daino ba don ba tibukano da ya ni ko sai mace tibuka sai magari boro mogun sabu kai har kuranin babari mana siri kuru a sai na nan nga mo babari nga boy fon adon tebere nga ko ndia sai magari nga do an fogo gun mo lele ku gun nor nga bil batil ko nu bongo da yar kai gor ko cir sai na din lakari wo kayo nabi ci ne koto ko diye yo ka iri babe yo iri babe yo wallahi rikpe na tabakan kuna fo sen nite fa seda na mewi na kan hallakan domin ce fa ganna me abaci no sai ka bi ba yo di hai kan te kuriya bal daidai abin na ci hai kan te kuriya na bar daidai gure yo kulan da kware te wo kayo cinjinan gaise no urgun ko resume te urgun ko kutunci ka ko no ahini kate mhuno yo fado mo bori na'am a bori yori yo bon ma na amma wono yo ka kunan dongun ka su bori irsin narin baiten na da ya nun kari ba kwato ka yena nga nor pe na diya meci ne nga rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam nga bisa kal mun na haya hinka alqur'ani na sunna wallahi dal